وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أتوبين وميان مجموعي السلام عليكم ورحمة الله وبركاته إليني آه، درس وإليك تاني السيرة النبوية الشريفة صلى الله على صاحبها وعلى آله وأصحابه وسلم آه، أبرز ني إتوكجا نبا tó ní ṣe pẹ̀lú anábì sallallahu alaihi wasallam àsọ̀rọ̀ tí tó fi dé bí wọ́n ṣe bí anábì bí wọ́n ṣe gbé anábì lọ́lẹ̀ kọ́ wọ́n ti lọ gbé lọ́lọ́ fún lọ́yàn ní ìran Bani Sa'ad so lórí ibi tí wọ́n ti lọ fún lọ́yàn náà láti máa bá ọ̀rọ̀ wa lọ lónìí gẹ́gẹ́ bí ó ṣe gbajúmọ̀ nínú tàn ìpè ẹni tí ó fún anábì sallallahu alaihi wasallam lọ́yàn òun náà ni Halimatu Asa'adiyya tí ó jẹ́ ọmọ ìran bani saad ní halima so ìgbà tí halima dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ìgbà tí anabi sallallahu alayhi wa sallam dé ọ̀dọ̀ halima tí wọ́n gbé lọ sí ọ̀dọ̀ rẹ̀ látara albarka anabi sallallahu alayhi wa sallam nǹkan bẹ̀rẹ̀ sí yípadà fún halima àti àwọn fámìlì rẹ̀ àtàwọn ará rẹ̀ látara Ah, àbáríkà nabi sallallahu alayhi wa sallam tí ó wà lọ́dọ̀ wọn so nígbà tí ó bá di bí oṣù mẹ́fà mẹ́fà ah, ó wà lákọọ́lẹ̀ nùtà ìpè halimatu sa'adiya a máa gbé anabi sallallahu alayhi wa sallam lọ sí ọ̀dọ̀ màmá rẹ̀ láti lọ lè gbé kí màmá rẹ̀ ó fi rí lẹ́yìn oṣù mẹ́fà mẹ́fà so nígbà tí ó wá di pé anabi sallallahu alayhi wa sallam ó ti tó kí wọ́n gbọ́yàn lẹ́nu ẹ̀ tí halimatu sa'adiyya tó gbọ́ ìhàn lẹ́nu anabi sallallahu alayhi wa sallam ó wá gbé anabi lọ bá màmá rẹ̀ pẹ̀lú àníyàn yìí pé tó ń bá dọ́dọ̀ màmá rẹ̀ kó wọn tọrọ ìpè ọmọ yìí o òun sì fẹ́ kí ó wà lọ́dọ̀ òun látara àlùbáríkà àti orí ńláńlá tó ń rí àpẹẹrẹ rẹ̀ látara ọmọ yìí so látara àdílé yìí bá tó gbé anabi sallallahu alayhi wa sallam àní déédéé bíi ọmọ ọdún méjì tó gbé anabi dé ọ̀dọ̀ màmá rẹ̀ wá ṣàlàyé fún màmá rẹ̀ ó sì tọrọ lọ màmá rẹ̀ pé ah, ọmọ yìí yóò wù kí ọmọ yìí wà lọ́dọ̀ òun kó tún fi dàgbà díẹ̀ sí i ìpè àti pé ẹ̀rù ń bà òun lẹ́bi tó ń rí lára ọmọ yìí gbogbo àwọn eríṣiríṣi àwọn tí ò ti máa ń ṣẹlẹ̀ ní maka táwọn ọmọ kéèké máa ń ṣe léèrè na gbogbo àwọn pé òun ò fẹ́ kí nǹkan kan ó ṣẹlẹ̀ sí ọmọ yìí ìpè kí ọmọ yìí òun fẹ́ kí ó wá tí wọ́n wá dá ọmọ yìí padà sọ́dọ̀ Halimatu bàtà nàbí lọ́dọ̀ rẹ̀ ìṣẹ̀lẹ̀ ńláńlá kan ó ṣẹlẹ̀ tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yìí òun gangan fúnra rẹ̀ ló dẹ́rù ba Halimatu Sa'adiya tó fi rò wípé a ó yẹ kí òun dá ọmọ yìí padà sí ọ̀dọ̀ àwọn òbí rẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ó wà nínú Sahihu Muslim gẹ́gẹ́ bí Anas bin Malik radiyallahu an bó ti gba ẹgbàá wa rẹ̀ wá fún wa. قال أنس بن مالك رضي الله عنه أنس بن مالك رضي الله عنه أصبعي إن رسول الله صلى الله عليه وسلم أتاه جبريل وهو يلعب مع الغلمان أني النبي صلى الله عليه وسلم أني جبريل وابا ní ìgbà tí ànábì ń ṣeré pẹ̀lú àwọn ọmọ kéékèèké tí wọ́n jọ wà ní ìlú nígbà yẹn ní ọ̀dọ̀ àwọn bani saad so nígbà tí wọ́n wá ń ṣeré yìí ó ní bí jìbìtì wá bá ànábì sallallahu alaihi wasallam fa akhadahu fasọ̀ráàhù bó ṣe bá anabi sallallahu alayhi wa sallam láàrin àwọn ọmọ yẹn ni fasọ̀ráàhù bó ṣe dá anabi dùbú lẹ́nu fàṣọkọ min qalbihi bó ṣe wá la ó la igbáyà anabi sallallahu alayhi wa sallam fastakhraj alqalb wàá mú ọkàn anabi sallallahu alayhi wa sallam wàá mú ọkàn rẹ̀ jáde ó gbé ọkàn rẹ̀ jáde fastakhraj minhu alaqa láti inú ọkàn anabi sallallahu alayhi wa sallam ó tún wá ṣe operation ó tún la ọkàn yìí wa mú ẹ̀jẹ̀ kìkì kan jáde níbẹ̀ faqala hadha hadhu shaitan mink so ó wá sọ fún anabi níjọ́ yẹn pé eléyìí ni portion shaitan tó wà nínú ọkàn rẹ tó wà nínú ẹ̀jẹ̀ tó ń yọ jáde dúdú yìí òun náà ni ìpín ti shaitan tó wà nínú ọkàn rẹ yàní tó lè máa mú shaitan tí ó fi máa sìyàn lọ́nà tí ó fi máa pààyàn lásán nǹkan tí ó da so òun náà lòun ti yọ jáde kúrò nínú ọkàn Ànábì sallallahu alaihi wasallam yìí ثم غسله في طرف من ذهب بماء زمزم lẹ́yìn ìgbà yẹn ni ó wá mú ọkàn anábì sallallahu alaihi wasallam ó wá fọ̀ pẹ̀lú pẹ̀lú bí abọ́ kan tí wọ́n ṣe látara gold pẹ̀lú omi zamzam ó wá fọ̀ so nígbà tó wá fọ̀ tán fún mọ̀lá amahu lẹ́yìn ló wá pa ọkàn yẹn dé padà ó padà fún mọ̀dọ́mbàrú wọ̀jàmáhu ó wá mú ọkàn yẹn ó pa á fún mọ̀ àádáhu sí makanihi ó wá dá padà sí ààyè rẹ̀ padà ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yìí ó ṣẹlẹ̀ lójú àwọn ọmọ kéékèèké tí wọ́n jọ wà tí wọ́n jọ ń ṣeré òun náà ni wọ́n rí lọ́kàn kan pé ah, ẹnìkan mú Muhammad ló bá dá dùbúlẹ̀ bí àwọn ọmọ yìí ṣe rí pé wọ́n mú wọ́n dá dùbúlẹ̀ wọ́n bá sá lọlé àwọn ọmọ yìí wọ́n bá sá lọlé Anas bin Malik ó ní wàjá aligilman yasawuna ila umihi ay zihirihi yaani bí àwọn ọmọ yìí sáyẹ lọsọdọ ya nabi nù ẹni tó gbà lérò pẹ̀lú ya nabi bí òun náà ni zihiru anabi yaani almurdi'a ẹni tó fún anabi lọ́yàn òun náà ni halima wọn wá sáré lọ bá halima tó sàdíyà ipe a ìsàgbé wàkọ́lù inna muhammadan qad qutil ipe a ah, wọ́n ti pa muhammadu wọ́n ké wọ́n ké lọ́lé wa huwa ah, muntaki'ul lawn ay mutaghayyirul lawn nígbà tí ah, wọ́n fi lọ́lé pàdé anabi sallallahu alayhi wa sallam istaqbaluhu wa huwa muntaki'ul ay mutaghayyirul lawn àwọ̀ anabi sallallahu alayhi wa sallam àwọ̀ ara rẹ̀ ó yí padà ojú rẹ̀ yí padà látara ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yìí. qala anas anas bin malik radiyallahu anhu ó wá ń sọ fún anu hadith yẹn pé wa qad ara athara dhalika al fi sadrihi ó ní àwọn máa rí orípa bí wọ́n ṣe rán igbáyà anabi sallallahu alayhi wa sallam nígbà tí jibrilu yàní orípa bí ìgbà tí fi abẹ́rẹ́ tán nígbà tí wọ́n bá ṣe operation fún yàn tí wọ́n wá speech ẹ̀ ó ní òun máa rí àpẹẹrẹ rẹ̀ lára láyà anabi sallallahu alayhi wa sallam eléyìí ni ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí anabi sallallahu alayhi wa sallam gbà tí anabi ó sì wà pẹ̀lú halimatu saadiya ìṣẹ̀lẹ̀ yìí òun náà ló jẹ́ kí ó yára kó lọ́dọ̀ halimatu saadiya torí pé halimatu saadiya ẹ̀rù ń bà á a ah, kí kankan máa wá ṣẹlẹ̀ sí olúwa mayi òun mọ bí wọ́n bọ́ mayi ṣe jẹ́ ó mọ̀ pé òun náà nìkan ni ìyá rẹ̀ bí òun nìkan ni bàbá rẹ̀ bí òun sì mọ̀ bí wọ́n ti fẹ́ràn báwọn ìjọ rẹ̀ ti fẹ́ràn rẹ̀ tó ìpè kóun yà dá padà sí ọ̀dọ̀ màmá rẹ̀ látàdí eléyìí wọ̀lọ́jà ànàbíyà ba'da hadha al-hadith ila Makkah lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ti gbé ànábì nù pé òun ó padà lọ sí Mákà ó wá gbé ànábì lọ sí ọ̀dọ̀ màmá rẹ̀ fabakiya inda ummihi wa fi usratihi nahwa sanatayn so ànábì tó wá lò bí ọdún méjì dára pẹ̀lú màmá rẹ̀ tí ń jẹ́ pé ọmọ ojú orí rẹ̀ ń jẹ́ bí ọdún mẹ́rin ní àsìkò yẹn fún masáfàrọ̀ tí máa hu umuhu ila almadina lẹ́yìn ìgbà yẹn ni màmá rẹ̀ amina aminatu màmá anabi sallallahu alayhi wa sallam wọn wá gbé anabi ogbe travel lọ́jọ́ kan pé òun gbé lọ sí madina haithu qabru walidihi wa akhwali jaddihi banu adiyi bin najjar ní ààyè ibi tí wọ́n sin bàbá anabi sallallahu alayhi wa sallam sí torí pé ọ̀nà madina òun náà ni ibi tí bàbá anabi kú sí so ààyè ibi tí wọ́n sin sí ibi tí àwọn fámìlì màmá anabi sallallahu alayhi wa sallam wà so ọ̀nà bẹ̀ náà ni ibi tí bàbá rẹ̀ kú sí so nígbà tí wọ́n wá ń gbé àkúwálù jaddihi àwọn fámìlì ìyá bàbá anabi sallallahu alayhi wa sallam ìgbà tó wá di pé wọ́n gbé anabi wọ́n lọ lórí jọ́nìí wàkàna máa ha kọ̀yìmù ha abdulmutalib ẹni tí mójútó ìyá rẹ̀ ń gbà wọn tí ń jẹ́ bàbá bàbá rẹ̀ ọ̀nà ni abdulmutalib ọ̀nà ń bẹ pẹ̀lú wọn gbà wọn wa khadimatu ha umu ayman gẹ́gẹ́ náà ni ẹni tó jẹ́ ọmọ ọ̀dọ̀ amina tí ó jẹ́ mọ̀mọ́ anabi sallallahu alayhi wa sallam ọ̀nà ń bẹ tí ń umu ayman famakathat shahran thumma raja'at wọ́n wá lò bí oṣù kan ní Madina tí wọ́n lọ yìí lẹ́yìn oṣù kan yìí lẹ́yìn ìgbà yẹn òun ni wọ́n wá ń darí padà bọ̀ wá ní ojú ọ̀nà yìí òun náà ni ìṣẹ̀lẹ̀ ńláńlá kan ti ṣẹlẹ̀ tó jẹ́ pé nígbà tí wọ́n wà lójú ọ̀nà yìí làṣẹ́kọ̀ halimarod ní màmá rẹ̀ ti bẹ̀rẹ̀ sí sáré tí màmá rẹ̀ gbádùn nìyẹn wàṣídàdà hàtà tòwófìyàt bil abwa bayna makkata wal madinati wàdúfinati onag bí àárẹ̀ yìí ti bẹ̀rẹ̀ sí lágbára fún mama anabi sallallahu alayhi wa sallam ní ojú ọ̀nà so látara àárẹ̀ yìí òun náà ni ó ti ṣokùnfà tí mama rẹ̀ fi kú ní ààyè kan tí à ń pè ní al-abuwa tí ààyè wà láàrin maka àti madina wadufinat honak so ààyè yìí ibẹ̀ náà ni wọ́n sin anabi wọ́n sin mama anabi sallallahu alayhi wa sallam òun náà ni wọ́n sin sí so eléyìí túmọ̀ fún wa pé ìgbà tí anabi sallallahu alayhi wa sallam ìgbà tí ó fi pọ́ ọmọdún mẹ́rin anabi ò láyé máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ó ṣe yé wa gẹ́gẹ́ bá a ṣe sọ fún wa bẹ̀rẹ̀ pé bàbá ànábì kan ó ti kú síwájú gbà tánábì fi wà ní inú oyún ni tánábì ò tiẹ̀ tí di kankan so wọ́n á bí ànábì wọ́n bí ní ọmọ òrukàn nígbà tán bí lọ́mọ òrukàn tán so kò tún ráyè kò gbádùn ìyá pé èèyàn gbádùn ìkẹ́ màmá tó bí ni àbí àánú ìyá tí máa ṣe fún ọmọ rẹ̀ tòwé kò sẹ́ni tí àánú rẹ̀ tó lè rọ́pò rẹ̀ ànábì ò rí àyè gbádùn gbogbo eléyìí títí tí Allah subhanahu wa ta'ala fi mú màmá rẹ̀ lọ so tábà ń wò á rí i pé anabi sallallahu alayhi wa sallam kò sí èméjì bẹ́ẹ̀ kó ní Allah subhanahu wa ta'ala fẹ́ràn jù so ẹ wá wo gbogbo àdánwò tí Allah subhanahu wa ta'ala ṣe fún láti bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ so kí bóun ní ti wọ́n wá jẹ́ tó yẹ kó tá a bá rà dánwò kékeré kan láti wá rò pé bóyá bíi pé ah, ọlọ́run ò fẹ́ràn wa láti máa sọ̀sọ́kúsọ láti máa rìnrìn kúrìn láti máa jáde káàkiri so eléyìí ẹ̀kọ́ ló jẹ́ fún wa látara anabi sallallahu alayhi wa sallam nígbà tí ah, màmá anabi wa kú tí màmá rẹ̀ kú wàá dàbí Ah, sallallahu alayhi wa sallam jaddu abdul muttalib ila makka so kẹ́ mọ́ gbàgbé pé ojú ọ̀nà àsọfún wa pé ojú ọ̀nà makka ah, sí madina òní màmá rẹ̀ ti kú wọ́n sì sin sí ààyè tí à ń pè ní alabuwa so àsọfún wa náà pé abdul muttalib ti jẹ́ bàbá bàbá rẹ̀ wọ́n náà wà lórí ìrìn àjò yẹn tí wọ́n jọ lọ so òun ló wá mú ànábì sallallahu alayhi wa òun ló wá dá padà sí ìlú makka ó wá dá padà sí ìlú makka faraqqa alayhi riqatan lam yariqaha ala ahadin min awladihi so ìjàpá tó dá ànábì padà sí ìlú mọ́kà yìí ó wá bẹ̀rẹ̀ sí tọ́jú ànábì ó fẹ́ràn rẹ̀ ó sì máa ń ṣàánú rẹ̀ ó máa ń ṣẹ̀dẹ̀ fún un ní àánú àti ìfẹ́ràn tí ò fẹ́ ní fún ọmọ tí àwọn ọmọ tó bí nínú ara rẹ̀ látara kíni látara ipe ànábì ò ní ìyá ànábì ò ní bàbá látara ipe Allah subhanahu wa ta'ala ó tún fi iṣẹ́ ànábì sallallahu alayhi wa ala firashi ilkhas ìmọ̀ jẹ́ kí anabi sallallahu alayhi wa sallam yóò gbé jòkó lórí bẹ́ẹ̀dì rẹ̀ tí máa ń sùn personal bẹ́ẹ̀dì tí ó sùn alladhi lam yakun yujlis alayhi ghayruhu ní ààyè tó jẹ́ pé kejìká lómi ó jòkó mbẹ́ so ibẹ̀ ni ìmọ̀ jẹ́ kí anabi sallallahu alayhi wa sallam jòkó sí wa yamsahu zahrahu ìmọ̀ wá fọwọ́ra anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn wa yasuru bima yarahu yasna gbogbo tó bá ti tá anabi ń ṣe báyìí inú rẹ̀ máa dùn sí ni gbogbo bá ti pa anabi ń ṣe kíníkan inú rẹ̀ ó máa dùn sí ويعتقد أن له شأنا عظيما في المستقبل ولكنه توفي آه عبد المطلب وما نيادي وكان إنسي ماريا النبي إنسي ما صلوره إكا وما تنوي yóò jẹ ọmọ kan tí ó jẹ ọmọ ńlá yóò jẹ èèyàn ńlá kan lọ́jọ́ iwájú walakinahu tuwufiya ba'da sanatayn hatta kana ah, hina kana umruhu sallallahu alaihi wasallam samaniya sanawat wa shahrayn wa ashrata ayyam ṣùgbọ́n ah, gbogbo èrò tí bàbá yìí ń rò àti gbogbo tó nílẹ̀ mi pé ah, ọmọ yìí yóò jẹ́ ah, ọmọ ńlá kan tó bá dọjọ́ iwájú so bàbá yẹn ò pẹ́ kò ju bí ọdún méjì lọ tí ànábì lò pẹ̀lú bàbá yìí tí bàbá náà fi kú tí ọjọ́ eré ànábì sallallahu alaihi wasallam ń gbà yẹn ìwà ń jẹ́ ọmọdún ah, ń jẹ́ ọmọdún mẹ́jọ ànábì jẹ́ bí ọmọdún mẹ́jọ ń gbà wọ shahrain wa ashata ayyam àti oṣù méjì àti ọjọ́ mẹ́wàá so eléyìí òun ni bí anabi sallallahu alayhi wa sallam tó ṣe pàdánù ẹni tí ó tún jẹ́ olólùfẹ́ rẹ̀ ẹni tó fẹ́ràn rẹ̀ tó jẹ́ bàbá rẹ̀ tó fẹ́ràn rẹ̀ ju àwọn ọmọ tí ó bí nínú ara wọn lọ so eléyìí ni bí anabi sallallahu alayhi wa sallam bó ti ń lo ìgbésí ayé rẹ̀ bọ̀ ẹ̀wọ̀ ọmọdún mẹ́jọ ojú rẹ̀ ti rí gbogbo ń ta kàkálẹ̀ yìí ti ẹlòmíín bẹ tó jẹ́ pé ogún ọdún ọgbọ̀n ọdún ni tójú rẹ̀ bá rí kinní kan nínú àwọn nǹkan tá a yìí yóò ti sọ̀rọ̀ títọ́ ànábì sallallahu alayhi wa sallam ló wá fi wá bọ́ sọ́wọ́ amú ànábì sallallahu alayhi wa sallam ash-shaqiq yàní amúhu ash-shaqiq yàní ẹni tó jẹ́ pé ìyá kan bàbá kan ló bí bàbá ànábì àti ẹ̀ òun náà ni Abu Talib òun náà ni Abu Talib Abu Talib yìí Abdulmuttalib ló bí òun náà kọ́dà màmá tó bí Abdulmuttalib òun náà ló bí ìyá ànábì sallallahu alayhi wa sallam so bí ó ti wá bọ́ sọ́wọ́ Abu Talib yìí Abu Talib yìí náà kí n tóun náà tí Abu Talib ń bá bọ̀ látara fífẹ́ hàn tó fẹ́ràn anábì sallallahu alaihi wasallam òun náà fẹ́ràn anábì ó sì máa ń sa anábì lẹ́sà ó fẹ́ràn rẹ̀ ó sì nífẹ̀ẹ́ rẹ̀ ìsìn máa fi ṣe àánú rẹ̀ ìmọ̀ kẹ́ so látara bẹ́ẹ̀ Abu Talib yìí ó jẹ́ ẹnìkan tí dúkìá dúkìá rẹ̀ mọ́ níwọ̀nba ó jẹ́ ẹnìkan tí ò bí anabi sallallahu alayhi wa sallam ṣe bọ́ sínú ẹbí rẹ̀ tánàbí bọ́ sọ́wọ́ rẹ̀ allah subhanahu wa ta'ala fi albarka sí ìwọ̀nba tí ó ní nínú dúkìá tí tó jẹ́ pé oúnjẹ èèyàn kan ó wà nínú àkọọ́lẹ̀ pé oúnjẹ èèyàn kan so yóò sì yóò gbogbo àwọn tí wọ́n jọ wà nínú fámìlì yẹn tí wọ́n jọ oúnjẹ tó yẹ kó yó èèyàn kan wọ́n sì jọ jẹ tí wọ́n sì yó tí yóò sì ní sí pé ebi ń pa ẹnìkan so ní bí ìgbà tá ànábì ń bẹ pẹ̀lú wọn yìí ànábì jẹ́ ó jẹ́ mìsáàlì ó jẹ́ àpèjúwe àpèjúwe fún alqana'a wasabr anabi ní ayọ̀ kan anabi sì ní sùúrù anabi sì máa gba tító pẹ̀lú ìwọ̀nba tí allah subhanahu wa ta'ala ti ọkọ̀ fún anabi sallallahu alayhi wa sallam so látara délé anabi wà pẹ̀lú abu talib tó yẹ pé abu talib yìí oníṣòwò ni ìmọ̀ ṣòwò ìmọ̀ ṣe àjò káàkiri látara pé àwa ń tá àwa ń tí a mú so ó wá di ìgbà tí ànábì sallallahu alaihi wasallam pé bí ọmọ ọdún méjìlá ní ọjọ́ eré ẹ̀ àwọn kan ìtàn kan sọ fún wa pé ó lé ní oṣù méjì àtijọ́ mẹ́wàá ní ọmọ ọdún méjìlá Abu Talib yìí wá ń gbèrò láti ṣe ìrìn àjò ní irú àwọn ìrìn àjò tí máa sábà ṣe ìrìn àjò tó lówó dé lọ sí ìlú Sham fi ẹ̀rí Quraish yàní ó fẹ́ tẹ̀lé àwọn caravan Quraish yàní àwọn tí wọ́n jọ máa ń kọ́wọ́ pọ̀ tí gbogbo wọn tí wọ́n jọ ṣèrìn àjò lọ látara pé wọ́n fẹ́ lọ rajà ìgbà tá à ń sọ yìí ọmọ bíbí ọdún méjìlá ànábì sallallahu alaihi wasallam àmọ́ ànábì sallallahu alaihi wasallam ó lágbára púpọ̀ fún un pé ah òun tún Abu Talib yóò tún wá fi òun lẹ̀ fúngbà díẹ̀ lélẹ́yìí yóò tún wá lọ táwọn tún ní rí torí kó tùgbà tó tó dé káwọn tó ríra wọn àfọlọ́kọ̀ àlẹ́ yìí wà àkọ́dọ̀ òun máa látara bí ó ti rí pé ojú ànábì ń sojú àánú ó rí pé ojú ànábì pọ́n látara pé ẹ̀sùn wa fi mílẹ̀ lélẹ́yìí so àánú Abu Talib náà wá sí ànábì sallallahu alaihi wasallam ó náà sì mú ọ̀sẹ̀ nítọ́ ó tẹ̀lé wa náà ni ó mú ànábì sallallahu alaihi wasallam ó bá mú lọ. falamma nazala rakbu qariba min madinati Busra nígbà tí àwọn tí wọ́n ń sìnrìn àjò yìí gbogbo wọn wá sọ̀kalẹ̀ sí ìlú kan ìlú basra sọ̀tọ́ yìí pé ó súnmọ́ bí ó súnmọ́ sham ní ọwọ́ ìbẹ̀rẹ̀ sham kó tó di pa àwọ̀ sham ní basra ní àbáwọlé ìgbà tí wọ́n jẹ́ dájú òkú tó sọ̀kalẹ̀ sí ààyè ìkan nínú àwọn tó jẹ́ àwọn àgbà nínú àwọn aṣíwájú àwọn nàfọ́rọ́ àwọn christian àwọn tí a lè pè bí àwọn fada so ó ní ìkan ni wọ́n bá jáde ó ní bó ṣe jáde ó ní fatakhallala fi rakbi hatta wasala ila nabi sallallahu alayhi wa sallam ní ti ń wọ àárín àwọn èrò lọ́nà ń wọ àárín àwọn tí wọ́n sẹ́ẹ̀ sọ̀kalẹ̀ lórí ìrìn àjò ń wá ń wọ wọn lọ bígbà tí ìpínyẹn wá yẹn tí yẹn sì mọ ẹni tí yẹn wá bí ti ń wọ àárín wọn lọ bí ti ń wọ àárín wọn lọ nígbà tí ó dé àárín kan fa gbà tó wá dé wájú ànábì òun ni aṣíwájú gbogbo àgbáyé hada rasulu rabbil alamin eléyìí ni òjíṣẹ́ tí ọba tí ó dá gbogbo tó rí gbogbo àgbáláyé tó náà sí gbogbo ayé hada ba'athahu Allahu rahmatan lil alamin eléyìí ni ẹni tí Allah subhanahu wa ta'ala gbé dìde kó máa jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáyé qalu wa ma allamaka àwọn tó wá wà ń bẹ̀ níjọ́ yẹn wọ́n wá sọ fún pé wa ma allamaka kí ni n tó fi mọ̀ ọ́ báwo ló ṣe mà wípé ẹni yóò òun náà ni ẹni tí Allah subhanahu wa ta'ala tí yóò rántí gbogbo àgbáláyé qala innakum hina ashraftum min al-aqabati lam yabqa hajarun wala shajarun illa kharra sajida ó ní tóun fi mọ̀ ní pé nígbà tẹ́ súnmọ́ ibi àyè tí wọ́n ń pè ní al ó ní òun rí i pé lam hajarun ó ní kò sẹ́kù òkúta kan wala shajarun kọ́lá kò sẹ́kù bíi kan illa kharra sajidan ó ní òun rí pé wọ́n ń tẹríba ó ní wala yasjudani illa linabiyyin ó ní wọ́n sì tẹríba fún kankan kí wọ́n gbéri wọn lọ lẹ́bàá àyàfi fún tó bá jẹ́ ànábì wa inni a'rifuhu bi khatamin nubuwati asfala gadro fi katfihi ó ní mislu tufaha ó lóun tún wá mọ̀ pé òjíṣẹ́ ni pẹ̀lú pé kí ni pé wọ́n kọ khatamin anbiya ó ń bẹ ní ibi èjìká anabi sallallahu alayhi wa sallam tí òun fojú ara òun olóhùn rí báyìí tó jẹ́ pé ah, kò bí ìgbà tí bí dédé eh, apple òun náà nara kọ khatamul anbiya ó ní òun mà ó ní wa inna najiduhu fi kutubina ó ní gbogbo tóun sì sọ ìkalẹ̀ yìí àwọn tún ti àwọn rí àwọn sì bá a pàdé nínú àwọn tí àwọn táwọn ti rí gbogbo àwọn ìròyìn thumma akramahum bid-diyafa so nígbà yẹn nígbà tí ẹrákùnrin tó jẹ́ fadá yìí àbí tó jẹ́ eléré àwọn kírísítẹ́nì tó rí ànábì sallallahu alaihi wasallam yìí látara sábàbí pé ó rí ànábì láàrin wọn ó wá bẹ̀rẹ̀ sí ó wá pọ́n wọn lé ó gba àwọn lálejò wa sa'ala Aba Talib an yaruddahu ó wá bẹ Abu Talib ó ó bẹ́ ó ní kó dákun kó dá ọmọ yìí padà sí Maka wala yakdamu wala yakdimu bihi ila Sham kó gbé dé Sham o kó gbé ọmọ yìí wọ Sham khawfan minal yahudi wa romani torí pé ẹ̀rù ń bà wọn pé àwọn yahudi àtàwọn rome ipe ẹ̀rù wọn ń bà wọn pé tán bá rí ọmọ yìí táwọn náà bá dá a mà àbí tán bá rí àpẹẹrẹ lára rẹ̀ pé yahudi burúkú àwọn rome burúkú so wọ́n lè fi aburú ṣe o wọ́n sì lè ṣe ní sùtá faraddahu abu talib ila makka látara délé yìí òun ni abu talib ló anabi sallallahu alayhi wa ló fi dá padà sí ìlú maka ní látara ntí ọkùnrin nasara yìí tí ó sọ nípa anabi sallallahu alayhi wa so eléyìí tábà wò lásìkò táwọn sọ yìí nìsín á rí ká anabi bíi ọmọ ọdún méjìlá òun lànàbì dé tí ìṣẹ̀lẹ̀ eléyìí tó fi ṣẹlẹ̀ so tó ń túmọ̀ yìí pé ìjẹ́ anabi sallallahu alayhi wa Allah subhanahu wa ta'ala ó ti ń palẹ̀mọ́ rẹ̀ fún ni síwájú kí wọ́n tó bí tí ìgbà tán fi bí ó jẹ́ pé àpẹẹrẹ àwọn èèyàn ń rí àpẹẹrẹ níbi ìwà rẹ̀ àwọn èèyàn ń rí àpẹẹrẹ níbi ìṣẹ̀lẹ̀ tí ń bá ìṣẹ̀lẹ̀ dáadáa tí ń ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n gba ànábì tọ́ àwọn èèyàn rí àpẹẹrẹ látara pé àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn míì ṣe pé wọ́n ti rí ìró nípa rẹ̀ wípé a òjíṣẹ́ kan bẹ tí wọ́n gbé dìde tí ó máa jẹ́ Muhammad tó gbogbo eléyìí òun náà ni ó ti wà lákọọ́lẹ̀ ti jẹ́ pé ń túmọ̀ wípé ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ kan ní tí Allah subhanahu wa ta'ala rán sí gbogbo ayé tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí ànábì gbé iṣẹ́ dé tó gbé rìsálà dé òun náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn òun náà ni wọ́n wá ń wí nǹkan míì torí pé àwọn náà gbà kó wà nù síra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ni Allah subhanahu wa ta'ala fi sọ fún wa nù sọ́tù sọ́fù wípé falamma ja'ahum wa mubashiran bi rasulin ya'ti min ba'di ismuhu ahmad falamma ja'ahum bil bayyinati qalu hadha sihrun mubin pé ànábì isa alayhi salam òun gan ti sọ fún wa pé òun wá fún yín ní ìròyìn ìrìnàbíyìn ya'ti min ba'di ismuhu ahmad òun bá ṣe ràǹbì rasulin ṣe òun fún òun fẹ́ fún yín ní ìròyìn nípa òjíṣẹ́ kan tó jẹ́ pé ń bọ̀ wá lẹ́yìn òun tó kọ rẹ̀ ó máa jẹ́ ahmad àmọ́ walamma ja'ahum bil bayyinati qalu hadha sihrun mubin so àwọn àtàwọn àbí dé tó mú àlàyé dé tó mú gbogbo ẹ̀dẹ́ wá fún wọn qalu hadha sihrun mubin wọn ni ah, ìdán lélẹ́yìí wọn ni rọ lélẹ́yìí eléyìí òun náà ni ah, bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá mọ̀ òdodo tí wọ́n fẹ́ gbọ́dodo òun náà ni ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ òun náà ni tí wọ́n máa wí sí àwọn tí wọ́n bá gbé sí Allah subhanahu wa ta'ala lọ́wọ́ ìgbà míì wá pè wọ́n wèrè ìgbà míì wá pè wọ́n lókèdán ìgbà míì wá pè wọ́n ní àwọn okọ̀ eríṣiríṣi insha Allah tó bá dijọ́ mẹ́jọ a tún máa ń sọ̀rọ̀ àṣọ nípa nítorí ṣe pẹ̀lú ìgbésí ayé ànábì sallallahu alayhi wa sallam kí a má gbàgbé pé ibi tá a bọ́rọ̀ lé lónìí òun náà ni ní gbígbà sí ànábì ti pé ọmọdún méjìlá àtàwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nígbà yẹn insha allah tó bá ti jọ́ mẹ́jọ á tún bọ́ sínú àwọn ìṣẹ̀lẹ̀ míì bá a sì máa bá a lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nù láti débi àsìkò nùbúwà àsìgbà tí anabi sallallahu alayhi wa sallam àsìkò rìsáàlà àsìgbà tí wọ́n fi sẹ́ran anabi sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ àbí allah subhanahu wa ta'ala kí ó ń ní ọ̀rùn fún wa àti àlékún àgbọ́yé fún gbogbo wa. هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك